ẹ kú bójú ọjọ́ ṣe rí ẹ kú ìgbádùn níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí tẹ́ ẹ ti ń gbọ́ wa lórí ìkànnì ògòǹgò YouTube channel náà la wà tá a ti ń ṣòun gbogbo fún yín ládùnládùn ẹ wò ó ètò yín ètò wa kí ni Yorùbá ń wí kí ni Yorùbá ń sọ níbi tá a ti ń yànnàná àwọn òwe Yorùbá ọ̀rọ̀ Yorùbá tá a ti ń ṣe ìgbélárugẹ fún un tá a ti ń rí wípé àwọn ọ̀rọ̀ Yorùbá èdè Yorùbá wọn ò parun láwùjọ Yorùbá àwọn ọmọ Yorùbá tí wọn ò gbédè Yorùbá mọ́ ó yẹ ká gbìyànjú ká kọ́ wọn ìdí rèé tètò kí ni Yorùbá ń wí tó ṣe wà kí gbogbo wọn lè kọ́ ẹ̀kọ́ kan lórí èdè Yorùbá ká sì mọ̀ dájú Adeleke Ọ̀ṣìndẹ́kọ̀ yín ajímọ̀tànra rẹ̀ jẹ́ èmi náà ni ọmọ alékùwọ́ náà dán ọmọ alárùnwọ bùbá èmi lọ́mọ àfi pọ́npọ́ rọrí sùn nítorí bá mi kọ́ nítorí bógun ó bá àṣẹlẹ̀ bídágìrì ó bá àṣẹlẹ̀ náà ni. lórí ètò kí ni Yorùbá wí lónìí òwe Yorùbá kan lájọ máa gbéyẹ̀wò ẹni òwe Yorùbá tó sọ wípé ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó èje lọ báwọn kan ṣe máa ń pa lówe ni wọ́n á ní ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ àṣìpọ̀ òwe ni ẹni pé báwo ló ṣe jẹ́ àṣìpọ̀ òwe bẹ́ẹ̀ ni àṣìpọ̀ òwe ni ohun tó ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ bí Yorùbá ṣe ń wí kọ́ nìhun lóòótọ́ tá a bá wo ohun tí wọ́n sọ ó tọ̀nà nípa òǹkà Yorùbá lẹ́yìn ẹ̀fà èje ló ń bẹ lẹ́yìn èjì a sì ní ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó fi hàn wípé òǹkà tí ń bẹ lẹ́yìn ẹ̀fà ó ju èje lọ ṣùgbọ́n òwe yìí gan kọ́ ni Yorùbá ń pa àmúlùmọ́là ọ̀làjú tó dé ló sọ dà bẹ́ẹ̀ ohun tí Yorùbá gan sọ ni wípé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ kí ni Yorùbá ń pè lọ́fà kí ni wọ́n ń pè ní òde ìlú ni o ìlú ni méjèèjì ìlú ọ̀fà ìlú òde títí dòní olónìí ní ìlú ọ̀fà ń bẹ nípínlẹ̀ kwara ìlú ọ̀fà ń bẹ lónìí olónìí tá a bá dépínlẹ̀ kwara a rí ìlú ọ̀fà ṣùgbọ́n ìlú òde kò sí mọ́ ayé àtijọ́ ni ìlú òde ń bẹ táwọn Yorùbá bá wá ń pa lówe yìí tí wọ́n bá ń sọ̀wé yìí wọ́n á ní ohun tó ń bẹ lẹ́yìn ìlú Ọ̀fà ojú ìlú òjé lọ kí làwọn baba ńlá wa rí lọ́bẹ̀ tí wọ́n fi gé àrò ọwọ́ tí wọ́n fi parú òwe yìí láyé àtijọ́ àwọn baba ńlá wa máa ń rìnrìn àjò gan-an rìn àjò tó máa ń rìn kò sọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ẹsẹ̀ ni wọ́n fi ń rìn àwọn olókìkí èèyàn olówó àwọn ní ń lo ẹṣin tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ láti fi rìnrìn àjò. àwọn Yorùbá sì gbà wípé arìnrìn àjò ni máa ń mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú àwọn ni òǹpìtàn láyé àtijọ́ àwọn náà máa ń sọ̀tàn kan ìlú kan títí dé ìlú míì fáwọn èèyàn láyé àtijọ́ wọ́n máa ń rí wọn gẹ́gẹ́ bí ọlọ́gbọ́n onímọ̀ àtolóye àwọn arìnrìn àjò láyé àtijọ́ nítorí kíni ọ̀pọ̀lọpọ̀ ìrírí ni wọ́n máa ń rí ìwà àti ìṣe ìlú kan yàtọ̀ sí èkejì àwọn arìnrìn àjò yìí wọ́n máa ń láǹfààní láti mọ oríṣiríṣi ìwà àti ìṣe àwọn ìlú káàkiri hey Adeleke Ọ̀ṣìndẹ́kọ̀ o ṣé ẹ rí i tí arìnrìn àjò bá rìnrìn àjò látijọ́ tó bá rìn títí dé ìlú Ọ̀fà ha wọ́n á kan sára síru wọn pé ah ò kárí láyé o ti mọ̀ ìlú Ọ̀fà nígbà tó tún yá àwọn kan ti rímù àwọn á tún gbìyànjú sí i àwọn náà tún gbìyànjú wọ́n tún rìn kọjá ìlú ọ̀fà wọ́n tún dé ìlú òjé ìgbà táwọn ilé wa dé wọ́n ní kò sí ìlú míì mọ́ ibi ayé pin sí ní ìlú òjé kò sí ìlú míì mọ́ lẹ́yìn ìlú ọ̀fà àwọn Yorùbá wà wí pé ibi ẹrìndínlẹ́mọ̀mọ́ àwọn kan ti rìn kọjá ìlú òjé wọ́n fi wá sọ pé ìlú mi ṣì ń bẹ lẹ́yìn ìlú òjé o wọ́n ṣe ń sọ pé ìlú tí ń bẹ lẹ́yìn ìlú ọ̀fà ó ju ìlú òjé lọ ìlú tó ń bẹ lẹ́yìn ìlú ọ̀fà ó ju ìlú òjé lọ ẹn ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ tá a bá ní á bẹ̀rẹ̀ sí sọ àwọn ìlú tó ń bẹ lẹ́yìn ìlú ọ̀fà ó pọ̀ rẹpẹtẹ ìlú bíi àjàṣẹ́ kárà mòpomòpo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó tilẹ̀ jẹ́ pé ìlú òjé ò sí mọ́ lónìí o àwọn ìlú tá a dárúkọ wọn sì ń bẹ títí dòní olónìí lẹ́yìn ìlú ọ̀fà kí ni Yorùbá gan fi òwe yìí kọ́ wa yàtọ̀ sí ìwòye wọn wípé àwọn ìlú míì ń bẹ lẹ́yìn ìlú òjé Yorùbá kì í sọ̀rọ̀ kí wọ́n má ní ohun tó ń fẹ́ fàyọ nínú rẹ̀ ohun tó ń fẹ́ kọ́ wa ni wípé ohun tó ń bẹ lẹ́yìn ìlú ọ̀fà ojú lóòjé lọ ìwọ ìwọ tó ń jayé ọ̀la mọ́tò lé tó rò wípé bí ó ṣe mọ́ ọ rí lọ ni o ò tì sìn máa tu ọjọ́ ọ̀la rẹ lẹ̀ kó o ti bẹ̀rẹ̀ sí pèsè ọjọ́ rere fọjọ́ iwájú o kàn ń gbádùn ara rẹ bó ṣe wù wọ́n lónìí owó díẹ̀ tó ń bẹ lọ́wọ́ rẹ o bẹ̀rẹ̀ sí ná bó ṣe wù wọ́n o rò wípé bí ó ṣe mọ́ rí lọ nìyẹn ọjọ́ ọ̀la ẹni ṣe pàtàkì ju òní lọ àǹfààní tó rí lónìí yá a lò ó kó bá a lè fi pilẹ̀ ọjọ́ rere sílẹ̀ má jẹ́ ọ̀la rẹ mọ̀ ní o kí bànújẹ́ kó má bàa wá gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ bọ́dọ̀ la ìwọ ńkọ́ tó ń jayé bámúbámú láyó o mọ̀ bébí ń pọmọ ẹnìkan kan ìwọ nìkan ló ń gbádùn tó ń ṣe bó ṣe wù wọ́n àwọn tó o kọ̀ sílẹ̀ tó o ràn lọ́wọ́ lè ní àwọn ni ó dìṣòro rẹ bó bá dọjọ́ ọ̀la o rántí wípé ohun tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ o ìṣòro tó o fi sílẹ̀ tó o yanjú rẹ̀ lónìí òun ni ó ṣekú ponítọ̀hún bó dọjọ́ ọ̀la o ìdààmú tó o fi lẹ̀ tó o yanjú rẹ̀ lónìí òun ni ó ṣekú ponítọ̀hún gbọ́dọ̀ la o ẹ̀jẹ̀ á máa tò ní tún ọ̀la wa ṣe. ẹ wo a máa gbádùn ara wa sí i lórí ìkànnì yìí ó dìgbà ó tún dọjọ́ míì hàn.